wọ́n sọ wípé amina amina wọ́n yá rabbi zawwa. adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run. alhamdulilayi. ọ̀yin anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. wàyà ọ̀pẹ̀ zàwíjìnì bíbá ti múra sí mi. wàá pínpín bàbá ẹni ìgbà yà á pẹ́ bá àlùfáà wa alhaji ibrahim fọlọ́run ṣọ́ àbí fọlọ́run ṣọ́ ibrahim àgbàkú àbí òṣogbo kódà mo fi tí kí àlùfáà wa tí wọ́n jẹ́ àlùfáà mi àlùfáà wa Muhyiddin ìmáàmù àgbàkú central mosque mo kí wọn sí pé tá à ń ṣe yí àjọ wà ń bẹ̀ náà ni ọlọ́run bá wà pẹ̀lú yín. amínà. ṣáájú ìyàwó yìí ẹ ní àlùbáríkà ẹ ṣe lálàfo ìgbà tá à ń ṣe yìí náà ẹ àlùbáríkà ẹ sì bàbá ṣàjọyọ̀ ìyàwó ìtàn ọlọ́run jáde barúkọ ọmọ jẹ́ ti yín àtòrí rẹ. amiina. ọlọ́run ti sọ́lá muhammad. sallallahu alayhi wa sallam. mo wá kí chairperson lónìí. chairperson wa ní alájà wa rọfíàt. alájà wa rọfíàt. alájà rọfíàt. Ah, muhammad al mubashir yusuf afọlábí mo kí yín púpọ̀ ọlọ́run kó bá wa ṣe dáadáa tó kò fún yín. amínà. tí ẹ bá wo invitation card ń jọun orúkọ obìnrin ni wọ́n máa ń kọ sókè wọ́n á kọ orúkọ ọkùnrin sísàlẹ̀ wọ́n ní Rafiat Wex Ibrahim Fọlọ́runṣọ́ tó bá ti wá ó torí pé wọ́n ń wọlé pọ̀ nìyẹn wọn ìwọlé tán wọ́n á ti wá wọlé tán wọ́n wà á kọ pé Ibrahim fọlọ́run sọ wet rofiyat nígbà yà wá ní fọ́ọ̀kọ́ àwọn tó bí pè mọ́ wọ́n kọ ọkọ ló kù ti wọlé tán nù. wọ́n ní ọkọ àti bàbá tó bíyàwó alálágbára jù ilé àfáà la wà yìí wọ̀rọ̀ lọ́yà sọ́ńbẹ́ẹ́. ọkọ àti bàbá tó bíyàwó ta ló lágbára jù ní àwọn méjèèjì ẹgbẹ́ ọ̀rọ̀ ìtàn kan ṣẹlẹ̀ láyé anabi Muhammad hunaka imra'atu tẹ́sikùnù ìyá bìyẹ́ e, bìsákfin asukanaha zawduha wa okubirat anna abaha mata ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láyé anabi muhammad pé obìnrin kan ọlọ́kọ ìyàwó ẹ̀ ọkọ ẹ̀ wá fi sínú ilé wọ́n gbọ́ pé wọ́n ní bàbá òun ń ṣàárẹ̀ mọ̀rídọ̀ bàbá òun ṣàárẹ̀ istadana rasul ìstáǹdàna ẹ̀ arasul bil khuruj àwa ni ẹ lọ bá sọ fún anabi wípé bàbá mi sáré mo fẹ́ lọ kí anabi wa sọ pé àtìrì zawjaki àtìrì zawjaki wọ́n ní máa tẹ̀lé ọkọ rẹ̀ tẹ̀lé ọkọ rẹ̀ báwo kúrò tí a yìí rẹ̀ ana abaha kadimata kò pẹ́ kó jìnnà láàrin ìṣẹ́jú méjì mẹ́ta wọ́n láàárẹ̀ yìí ó ti pa bàbá rẹ̀ wàstáàlà nàti arasóòlù àìdọ̀ ọba tún ránṣẹ́ sáà nàbí ìgbé sí mo lè lọ sìtúra bàbá mi ànábì ní àkéyì zẹ́wòjẹ́ ibi ọkọ rẹ̀ fi ọ́ sí ẹni ojú kò sí hátà àdúfinà títí tí wọ́n fi sin farhan wa àǹkárí ìbẹ̀. عن قريب أخبر أخبرتها أن أباء أدخلها رب الجلال بالجنة gbogbo èèyàn ní tọrọ àlìjánà ọkàn pákó jìnnà ni wọ́n sọ fún pé bàbá rẹ ń torí àṣẹ ọkọ rẹ tó ọtẹ ló ti dọmọ àlìjánà. wàhùwà káfíròn kèfèrí ni ni bàbá yẹn tó bàbá yẹn nínú pé ìyàwó yẹn wá tẹ̀lé àṣẹ. wọ̀nyá rọ́bì zàwíjì ní bùbá àti mọ́hásìnì wà á kíbu ha. bàbá wa mo sọ fún àwọn kan jò ní mo ní ìjà wo là ń jà tí wàhálà dé kò síjà tí ń bẹ láyé tọ́lọ̀ wọ̀ parí ẹnu pé wàhálà fẹ́ parí ẹ̀ ọ̀nà wẹ́ parí ẹ̀ náà ìyẹn rẹ̀ gbọ́dọ̀ láàánú kò wá sẹ́ni téèyàn máa láàánú ju obìnrin lọ obìnrin lọ tó bá lóò ní láàánú ìyàwó ẹ̀ tí wọ́n ní ìyá kí ni ìyá rẹ̀ obìnrin ni ìyá rẹ̀ ìyàwó rẹ̀ ńkọ́ torí ló náà wọ́n á ti ṣiṣẹ́ àlùjọ́nà lára obìnrin ni. àkọọ́lẹ̀ tó dínà díẹ̀ lọ́sọ̀ fún wa wípé nànà Hawa ìyàwó ànábì Adam. خانت زوجها. obìnrin tahunu dahima tahunu dahima tahunu dahima nígbà tí ọ̀rọ̀ obìnrin ti ń bẹ̀rẹ̀ bọ̀ wọ́n ń pobìnrin ní à ń pè wọ́n ní nasmat nasmatu ni wọ́n ń pè wọ́n nasmat. nasmat wọ́n ń pọkùnrin náà ní nàṣìmọ́tù ẹ̀dá tó wà nínú ìyá ẹ̀ lóṣù kínní nàṣìmọ́ ní ń jẹ́ lóṣù kejì nàṣìmọ́tù ní ń jẹ́ lóṣù kẹta nàṣìmọ́tù ní ń jẹ́ bóyá díẹ̀ tí ra jẹ́ pé ní asakọ̀tọ̀ asakọ̀tù àwọn ènìyàn wúdà àwọn ènìyàn wúdà tí kùránì pè wọ́n ìdá máa wúdà ti sùn ìrẹ̀tì mọ̀kúùdà oyún inú oṣù kínní kejì kẹta tá a mọ̀ bóyá kọ́ni àbí aboni wọ́n wá dàgbà di oṣù mẹ́fà ìgbà yẹn ọlọ́wọ́n wà á ránṣẹ́ sí màláyíkà jìbìrìlùhù lìkúlì ìsánì jìbìrìlù jìbìrìlùhù yọ̀álìjùhù am yọ̀álìjùhà màláyíkà jìbìrìlù kọ̀ọ̀kan ní kálukú wá ní tí wọ́n á ń tọ́jú ẹnì kọ̀ọ̀kan nínú ìyá rẹ̀ tó bá ti wá lóṣù mẹ́fà wọ́n wà ránṣẹ́ sí wọ́n wà béèrè lọ́wọ́ ọlọ́run wípé ní bó ní kó jẹ́ ní tí wọ́n ń pè ní násímọ́tò ní ẹni olórí kan ọkùnrin lórí kan obìnrin náà ní ẹyọ kan ní tí wọ́n ń pè ní násímọ́tò ní ẹni tó ní ojú méjì ojú méjì lobìnrin ní ojú méjì lọkùnrin ní ní tí wọ́n ń pè ní násímọ́tò ní mú méjì ìwé ẹ̀ náà lobìnrin ní àtẹ́tí méjì anírun lórí obìnrin náà nírú ẹ̀ tá à ń bá ń dàgbà bọ̀ wá lọkùnrin ọmọ nírun gbọ̀n obìnrin ò ní ní fáwọn míì tọ́lọ́hún ṣe bẹ́ẹ̀ fún ọlọ́run ò bẹ́ẹ̀ fáwọn míì yẹn lọ́lẹ̀ ibo wọn gbọ́dọ̀ wọ́n tún nínú ìlàyà wọ́n ṣe nírun àyà ni wọ́n nírun gbọ̀n kì í sì ṣàjẹ́ lórí òhun gbà kódà nílẹ̀ yìí nìkan wà bẹ́ẹ̀ nílẹ̀ nílẹ̀ yìí òfin gbọ́ bàdúgbò láti rí ìyá yẹn ní irun mú tọ́pọ̀ ìwà máa fa bẹ́ẹ̀ tí máa ra bíléèdì tẹ̀ fífa wọn kì í sì ṣàjẹ́ kì í ṣàjẹ́ torí tá à ń jẹ lòun náà ń jẹ ẹni tí ń jẹun ní jàjẹ́ àjẹ́ gbogbo ẹni tí máa ń ṣe kí ni ẹni tí ń jẹun ní jàjẹ́ ẹni tí gbogbo ẹni tí ń jẹun ní jàjẹ́ ní jàjẹ́ kí ló dé tẹ̀ ń sáfà wọ̀nyá kan ẹni tí ń jẹun náà ní jàjẹ́ ọwọ́ ayọ̀ ló ń hmm. ku apá ó ní apá méjì náà ọwọ́ alẹ́sẹ̀ méjì bó bá ti wá débi ọlọ́run bá fẹ́ pààrọ̀ ẹ̀dá rẹ̀ àwọn màláìka wà ní ọlọ́run kí ni ká dá ọlọ́run yẹn kú bẹ́ẹ̀ màláìka kan ọmọ ọkùnrin ọlọ́run ọ̀dà yìí àbóbìnrin ọlọ́run ọ̀dà àṣẹ ọlọ́run ni orúkọ ọlọ́run sì ní jẹ́ anásùmọ̀jù obìnrin alifolu wàhádà níyà lọ́lọ́run láṣojú ara rẹ̀ ọlọ́run làkẹ́lẹ́ kan wọ́n kàn pé pé ìjọ kan mi tí wọ́n pè ní alifolu alwahadaniya alifardaniya asọmudaniya. aráàfin kan ka ni obìnrin ní bá a ní tán obìnrin náà nírú rẹ̀ nígbà lọ́wọ́ wà á latọ̀ ọkùnrin wa kọ làwù fún alúwòlùwàdà ní àlàwù ọlọ́run ló ní ní wọ́n jẹ́ làwù bí làgòlàgò ń ti rí bí làwù náà nù ọ̀pá kan ọwọ́ alọ́mọ kan wọ́n máa pẹ́ bá lọ bùtíìkì wọ́n pẹ́ ní unisex unisex wear or unisex wear shop ibi tẹ́ ti wọ ọ̀sán tọkùnrin lè wọ̀ obìnrin lè wọ̀ aṣọ tọkùnrin lè wọ̀ obìnrin náà lè wọ̀ aṣọ tọkùnrin lè wọ̀ obìnrin náà lè wọ̀ lórí ọ̀bá wa ráàyè tó wá sọ yìí pé ní àwọn ò lè borí pé mò ń ní orí mo ní à ṣé nítorí pé irun wà lórí ebi irun wà ń bò mí nu ara máa ṣíyẹn náà lẹ̀ ebi irun wà ń bò mí nu ara máa náà lẹ̀. ìyẹn ní torí pé mo wà lórí ẹ̀wọ̀n ni ibi bíbo míì náà wà nígbà yẹn Adam ó fẹ́yàwó tí wọ́n pè ní Hawa ẹni àmọ́ lọ́mọ ni wọ́n pè ní Hawa ọjọ́ orí tó sì wà ńjọ́ náà lọ́hùn ọjọ́ orí mẹ́tàlá àkọọ́lẹ̀ kan sọ fún wa pé ọjọ́ orí mẹ́sàn-án dá nàdá Hawa sanatun taasi a amtisa a ọjọ́ orí mẹ́sàn just ordinary nine just year nine years hmm. òkè níyì kò sí mbẹ̀ ètò tóbi lọ́nà ẹ̀yìn kò sí mbẹ̀ kò sí kankan bẹ̀ lára adamu ìjọ lára àwọn àwùjọ náà lọ́wọ́ àlìjẹ́ náà ń bọ̀ wá ayá tí wọ́n wá ń gbé bẹ̀ wà lánàá mú wọn fìlìjà nù. wọn arọ sùn fìlìjàn wọn yìí dàgbà lọ́gbà àlìjàn náà wọn yìí sì kéré sí lọ́gbà àlìjàn náà ọwọ́ àwà bẹ́ẹ̀ lọ. kẹ́nẹ́ kan wá ń dọ́gbọ́n ń dọ́gbọ́n dìde lára rẹ̀ ń dọ́gbọ́n kọ́ dàgbà ṣùgbọ́n rí ádámà kan rí pé táwọn fi yàtọ̀ kó ń ga jù lọ. yóò wáyé ọgbọ́n yàwó dìde àyùwá Ibrahim ìyàwó náà ìwọ náà dìde yẹ táǹgà jù náà ìméjèèjì táǹgà jù náà bó ṣe rí ládàmà ṣe rí njọ́ náà nù ládàmà fi rò pé òun jùlọ mo pé jùlọ ntọ́ wúlò rẹ̀ nìyẹn níjọ́ náà jòkó ayé Ibrahim níjọ́ náà lọ́hùn la èdè tó wà lẹ́nu ó pọ̀ gbogbo ntọ́bìnrin tọkùnrin fi lọ nìyẹn èdè tó wà lẹ́nu ani bi bi bi bi bi e bi hi alifologaati ẹgbẹ̀rún èdè la adama ma sọ lé gbogbo ẹ pátápátá yìí fi lọ ni àwa wò rí wẹ wa yà Ọlọ́run wa pè ní o ti lọ́mọ tó o tó ètò ọlọ́mọ o ti tó ọ̀pá àyọnu tí adama kì í nàró wúrin làláwò ẹ ìní ààbò ọ̀pá àjọ yẹn kì í nàró lára ádámọ̀ kì í dìde rọ́lọ́ ní ọ̀gbọ́dọ̀ dìde ìran ní dìde sùn tira wọn ní ìta ọgbà àdìjẹ́nà wọn wá máa fọwọ́ wọra wọn lára yẹri pé bẹ́ẹ̀ láti mọ́kọ̀ roko ẹ máa ah, fàtú àrùsákùn ọkọ̀ ẹ mọ̀gbọ̀n ní ológun ọ̀rọ̀ kékeré mọ sọ fún ẹ bá mi lò tó bá dalé òní ẹ bẹ̀rẹ̀ rẹ̀ lálẹ́ ẹ máa ń bọ ọpọlọ ọ̀la ẹ̀fọ́ ọ̀ra wájú ẹ̀fọ́ ọ̀rẹ́ yìí ẹ̀fọ́ ọ̀ra gbogbo ẹ̀ lọ́tò kìdílẹ̀ bẹ́ẹ̀ni wà kásùrẹ́ tó sóhùbà jẹ̀sídáàdù àmù tẹ̀sídáàdù bíhì àlẹ́họ́p mẹ́ẹ̀ bá ti ń fọwọ́ ra obìnrin lá púpọ̀ jù ìfẹ́ ò máa pọ̀ sí ni bẹ́ẹ̀ bá bímọ ọmọ tí ó fẹ́ràn ìméjèèjì lẹ́bi ṣé màmí ọlọ́run pọ̀ mí tọ́lọ́ máa ṣe mú tí ọkọ àti àwọn bá ti fẹ́ràn ara wọn jù bí wọ́n bá bímọ tọ́mọ bá délé bàbá rẹ̀ wọ́n lọ ṣáájú bàbá rẹ̀ báyìí wọ́n bá délé ìyá rẹ̀ wọ́n lọ ṣáájú ìyá rẹ̀ báyìí torí pé wọ́n ti fẹ́ràn ara wọn jù ọmọ wa ju àwọn méjèèjì ọmọ ju àwọn méjèèjì. wọ̀nyá arábìsà wíjìnì. obìnrin wa jẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́ sọ pé ibi tún nínú àjẹmí wọ́n wá kú ọlọ́run wá ní ibi ilẹ̀ tì máa rí ọkùnrin ọmọ jẹ́ záòtù obìnrin ọmọ jẹ́ zàwùjátù obìnrin ọmọ jẹ́ zàwùjátù nígbà yẹn ìpẹ̀pẹ̀ obìnrin obìnrin ọmọ jẹ́ bint bint tó ti kú ní nọ́ọ̀sìmà ọmọ jẹ́ bint ọkùnrin ọmọ jẹ́ ibùn ìdàgbà obìnrin ọjọ́ méje ló sensitive ìdàgbà ọkùnrin ọjọ́ mẹ́sàn-án ló wà sensitive lànàbì fi ní yòrọ́ṣù nìmbáwòl alhulam wàjúgùsàn nìmbáwòl lẹ́lmọ́rùhà ànàbì ní bóbìnrin bá tọ̀ tó bá jọ ọmọ kékeré ẹ lọ fọ ìtọ́ rẹ̀ ẹ fọ lómi ẹ fọ sẹ́fọ tọkùnrin bá tọ̀ sí lára tó bá jẹ́ ọmọ kékeré ẹ wọ́n mi sí ìtọ́ rẹ̀ oní kẹ́míkà ìtọ́bìnrin ó fi bímọ tètè sọ̀kalẹ̀ sí lára tó kàn ìgbà wọn dàgbà lọ díẹ̀ díẹ̀ àmọ́ wàá pè ní àlùgáàdàjù ìjọ ń pè ní gádàjù ní ọmọge òun ni àfáàwà onílàmì àtúndúwẹ̀ òun ló pe obìnrin wọn pè ní gádàjù ọmọge ọwọ́ apẹ́rẹ́ àmọ́ wàá pè ní jàríyàjù jàríyàjù àmọ́ wàá pè ní jàríyà òun là nẹ́bì ní sallallahu alaihi wasallam idha inqata idha mata ibnu adam inqata anhu amaluhu illa min thalathi anabi ni ilmu yuntafa bihi ó wá dáko kẹta yìí ó ní aw sadaqatu jariyatu àbí ẹwọ́ mẹ́kẹ́ kì í sọjọ́ orí tó pọ̀jù láfífọ́ máa ń lọ́kọ̀ọ́ nínú Islam àti inú ayé kì í sọjọ́ orí tó pọ̀ ju problem lẹ́kẹ̀fẹ́ dálẹ̀ kì í dẹ̀ ṣe wípé ọjọ́ orí àbí pé ọmọ yìí ò tí ì rí yẹn a tì í síbì kan tí ó tí ì rí ẹ lọ fún nursing mother an age woman tí ó máa nọ́ọ̀sì obìnrin yẹn pé ní èèyàn máa create matrimonial home ni bẹ́ẹ̀ yóò ṣe wà díẹ̀ tí ó sọ wá kóhùn ní lọ́kọ ẹ̀fẹ́ dáa kó sì náírà lákòókò nìyẹn náà gbogbo èèyàn sì ni ó pè é ẹ̀yin tí a sì dúró ẹlẹ́sẹ̀ rẹ̀ ìjà wọn sọ pé ìyẹ̀kúnù ẹ̀ eh, min sadaqatin jariyah ọmọge tí ń lọ tí ń bọ̀ báyìí èèyàn méjì mẹ́ta lè pè é kì í ṣaburú èèyàn méjì mẹ́ta kí wọ́n pè é kì í ṣaburú ẹni tọmọ ń bá fẹ́ gbà fún kọ́ gbà á tí bàbá tó bí àbí ìyá tó bí bá ní ìmọ̀ àdílé yẹn kó pe ọmọbìnrin yẹn kí wọ́n sọ pé ìdílé tó lọ yìí kò dáa anabi ní ta asabu àwọn ta alamu minna ansaabiku kọjọrọ máa tún wá sílùú nàbí arham àwọn ní arahim obìnrin tá a bí tá a bí ìyàwó tá a ní tá a fẹ́ níyàwó ìyá tá a níyà àwọn obìnrin mẹ́ta tó lè ṣe ayé lónìí obìnrin tẹ́ ẹ bá ṣọ́ra kò ní rọrùn fún yàn láti pè yéèyàn sí àkíyèsí ìyá mi ẹsẹ̀ kéré kan ọ̀gbẹ́nu ọmọ ṣùgbọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ kéékèèké wà tá a lè sọ ọ̀rọ̀ kéékèèké wà torí tí bàbá bá ń dàgbà lọ yóò máa para mọ́ tí yàrá bá ń dàgbà lọ yóò máa ṣe ara rẹ̀ bẹ́ẹ̀ bá ṣọ́ra ìhòòhò tọ́mọ bá ti dàgbà pẹ̀lú kó rí lára ayẹ́ ẹ̀ ọmọ tí ń dàgbà lọ ni wọ́n á rí gbá yàyà rẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ ẹ̀kọ́ kí ni ibi àbáyégéra náà nù yẹn ẹni tó sì yàálẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin tẹ́ ẹ̀ bá sọ́ra yóò mọ̀ nígbà yàǹtí ẹ̀ kò síbi tí ì ti wọlé àwọn ìgbésí ayé burúkú yóò dẹ̀ pọ̀ nílé àwọn olówó àtìlé àwọn ọlọ́lá ó tún pọ̀ nílé àwọn ọba ṣùgbọ́n wọ́n daṣọ bò ó mọ̀ òbí ẹgbọ́n wọ́n daṣọ bò ó ẹ̀gbọ́n fábúrò lóyún àbúrò náà lóyún fún ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ti daṣọ bò ó mọ̀ òbí ẹ̀ mọ̀ àlà àwòrán tún àwòrán tún wọlé àwòrán tún ṣe ìtọ́ọ̀rọ̀ làlẹ́bí fi ní la tanzuru ilà fàkìdì hayyin wàlà mayiti ní anali fàkìdà anabi ní awùrọ̀tù a kì í wo anabi ní ìtẹ́ gbọ́dọ̀ wo àwọn bàbá wa ń jọ wọn gbàgbọ́ yìí pé ní ààyè tóbìnrin ó fi bímọ ń bẹ nínú tán rẹ̀ àti yọmọ tí ó bì í òun làwọn obìnrin fi sábà gbogbo ẹsẹ̀ tọ́jú orí bá ń lọ ọwọ́ kú bẹ́ẹ̀ ọwọ́ kú ìmúra àtúntò malimọ́rọ̀ à záwùjà tí ìyàwó tá a fẹ́ tí èbí ma là ń pè ní záwùjà jù ìyàwó tá a fẹ́ tí ò tí ì bí ma ọlọ́mọsá bá fúnyàwó tòní lọ́mọ rí. amina. wà á fúnyàwó lọ́mọ rí. amina. a máa pè ní záwùjà jù wọ́n bá pẹ́ yóò tún máa jẹ́ mara àtún obìnrin tí máa bomi fún ni obìnrin tí máa fọṣọ fún ni ni wọ́n ń pè ní mara àtún tí wàá máa yàyàn yàn ni wọ́n ń pè ní mara àtún kí máa ṣe kiri mìíràn ismul mubalaga ismul mubalaga mìíràn wa ismul masdar mìíràn imra'atu obìnrin tó pe òtí ìfọsọ yóò ní ìtí ìfọnù yóò wà máa jàyẹ ṣé mo ti fọ ẹbí ọmọ ni àlọ́ àlọ́ ọkàn rí bọnú omi ọyọ́ ni ẹni ẹ̀sìn míì lè sọ pé olùrànlọ́wọ́ ara wa la jẹ́ fún ẹsẹ̀ bíbélì kan sọ bẹ́ẹ̀ àtẹ̀sẹ̀ tí àbí ẹsẹ̀ alukurani ọ̀sọ́ bẹ́ẹ̀ ẹrú tí ọmọ sin ọkọ ní islam pé obìnrin ní islam ló pé obìnrin mìíràn wọn ń pè ní mẹràtù ẹni tí ọmọ jẹ ọkọ rẹ̀ ní ìyàn tọ́ba wa pẹ́ títí a máa pè ní ọmọlẹ́wàlàdì ọmọlẹ́wàlàdì problem táwa muslim congregation ta ní nìyẹn ọlọ́run jí ó dáa fún khalifa sheikh abubakar gumi níjọ́ ní lọ́lọ́ àbújá ọlẹ́gbẹ̀rún èèyàn ẹ̀yin tí ẹ jẹ́ senators àtẹ̀yìn ministers àti ẹ̀yin house of rep tẹ́ ẹ tó bí ẹgbẹ̀rún ọlẹ́ wa ń fi ọkọ̀ ńláńlá ẹ̀ ń fi ọkọ̀ ńláńlá bíi twenty ẹ̀ ń gbé káàkiri ọlọ́run obìnrin wa ẹ̀ wá ń gbé wọn káàkiri gbígbé káàkiri ẹ̀ dúró ọ̀pọ̀ ẹ̀ gbígbé káàkiri ó ní ẹ fẹ́ wọn yàwó náà ó ní ẹ lọ fẹ́ wọn yàwó náà ó ẹ má kírètì sìnà náà lọ́jọ́ orí tá a wà ní ìsìn ní éèjì tá à ń lò lọ ní sẹ́ńtúrì tí wọ́n bá ti bí ọkùnrin kan ní ìsìn wọ́n bí obìnrin mẹ́ta one ratio three la wà yìí ẹ bá ti rí ọkùnrin kan tí wọ́n bí wọ́n sì bí wọ́n bí wọ́n bí obìnrin mẹ́ta dì í ní ratio tá a wà yìí àwọn wo ni yóò fi àwọn yẹn àbí wọ́n sọ fún yín pé ní irú tí wọ́n máa ń tìbọ̀ àwọn yẹn lára igi ni àbí irin ìròyìn ọ̀pá náà ní lónìí gbogbo ẹ̀sìn ni wọ́n máa tako mùsùlùmí tẹ́lẹ̀ yìí pé ìyàwó kan ìyàwó méjì ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin lọ́la ẹ̀ máa fẹ́ lẹ́yìn mùsùlùmí gbogbo ẹ̀sìn yòókù wo píríkì ẹ̀ mọ́ nísìnyí àwọn christian àwọn jews àtàwọn ẹ̀sìn àbáláyé wọ́n ń tó ìyàwó jọ ní. kankí wọn tó bá dákúnmí náà ní sọ ìmọ̀fìnà káwa ní àwọn ń ṣe ìrànlẹ̀ fún kínní àmọ́ wá pé obìnrin ní umele walad ìyá tó bá wa bí ọmọ àmọ́ obìnrin bẹ́ẹ̀ nínú Islam Islam ò sọ fún wa pé a máa fẹ́ single mother ẹ̀yin mùsùlùmí ọmọge ọmọge ni mò ń fẹ́ káàkiri Islam ò sọ fún wa pé a máa fẹ́ single mother o obìnrin tó ti lọ ní ọkọ kan tó wá kú mbẹ tó wá jókòó nílé bàbá rẹ̀ ẹ lọ bá sọ̀rọ̀ ẹ fẹ́ anabi fẹ́ ọmọ abiba anabi fẹ́ anabi fẹ́ ọfẹ àwọn ìyàwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ umahat láwọn obìnrin tí wọ́n ti lọ́kọ rí sẹ̀rẹ̀ ìsìlámù kan sọ fún wa ìbẹ̀rù gbogbo orú àwọn ìyàwó kan gbọdọ̀ jẹ́ rukhsatul muhur rukhsatul muhur ohun tá a fi fẹ́ wọn kò ní í jù bíi tọmọge èyí tá a fi fẹ́ wọn kò ní wọ́n jù bíi tọmọge kọ́bẹ̀ bá kú ọbẹ̀ tó wá di pé ní wọ́n ní ìyá méjì nínú àwọn ìyá tí ọmọ ní ni ẹ̀gbọ́n àwọn ìyá tí ọmọ ní ni àbúrò àwọn ìyá tí ọmọ ní ni ìyá rẹ̀ àwọn ìyá tí ọmọ ní ni ìyá ọkọ ẹ̀ ìgbà yẹn ọlọ́run wà ti yóò wá ti sáàrin àwọn nìsáàwò àwọn obìnrin yóò wá jẹ́ nìsáàwò yóò wá wà láàrin àwọn nìsáàwò làbá àkàn fi sọ pé nígbà yẹn iná nìsáà rayahin khulikna lana. iná nìsáà ọba ti bímọ kíní tó bímọ kejì. wọ́yá ìlò olùdílé lánàá. tọ́ba ti wá dé ọ̀dọ̀ ìyá ọkọ rẹ̀ ó gbọ́dọ̀ bá ìyá ọkọ ṣọ̀rẹ́ torí pé ìyá rẹ̀ ìwọ̀nba ọ̀rẹ́ tí wọ́n jọ máa ṣe kò gbọ́dọ̀ pọ̀ jù ìlú kan wà lẹ́yìn Yorùbá tí wọ́n bà nǹkan jẹ́ àwọn ìyá yẹn bàǹkàjẹ́ mbẹ̀ wọ́n ní tọ́ba ti fẹ́ mi tọ́ba ti fẹ́ ọmọ mi ti fẹ́ mi náà nìyẹn o kí ló dé èèyàn mélòó la sanwó yìí rẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àwọn àlùkò wọn lẹ̀ Yorùbá wọ́n ní tọ́ba ti fẹ́ mi èmi ọmọ mi tọ́ fẹ́ àjọ wa àjọ wa ní ọkọ nítorí kíni tá la so yìí yẹ tá la fẹ́ tá la sanwó orí rẹ̀ wàhálà hmm, wà pọ̀ wàhálà wà pọ̀ lọ́yà hínú kòmìkínà lànà. ìyàwó alájà wa rọ̀fíà. iná nìsá. alájà wa rọ̀fíà. lọ́yà hínú kòmìkínà lànà. Ibrahim. Haji Ibrahim. Alhaji Ibrahim. iná nìsá. ọkọ ìyàwó. nítorí ibi tẹ́ ẹ wà kò lè dé ń sọ̀rọ̀ èmi kì í sọ̀rọ̀ yín pé ní kéèyàn gbọ́ wá sí hmm, láìláì nígbà tí òwúlò fún kí ló fẹ́ gbọ́ òwúlò fún náà kò sì sọ̀rọ̀ tó ní ìjú pé kiri wọ́n wílẹ̀ kan lọ a sì mọ ẹ̀rọ pé tá a bá tá a bá gbé eléyà á gbọ́ mi èwo lọ gbọ́ tọ́ da látijọ́ yìí ètò ọgbọ́n ò tún gbàgbé ìlàjì kéèyàn wá sọ pé kí ni wọ́n wí wọ́n náà wá wí tí wọ́n wí. wàhálì Ibrahim ìdáríjì ìyàwó la máa ń ṣe làáfífẹ́yàwó alájà wa rọ̀fìyà mímọ bẹ ọkọ mímọ bẹ ọkọ wọn ní a máa járun ni wọn ní a máa járun ṣùgbọ́n tí ìyàwó ọba sọ fún ọkọ rẹ̀ kó ń gbààwẹ̀ ọkọ lè já àwẹ̀ rẹ̀ ṣé àwọn ẹjọ́ fi já àwẹ̀ rẹ̀ yóò fi ọ̀pá ọ̀pá yóò fi yege ni ìjà àwẹ̀ rẹ̀ kò ní pẹ́sẹ̀ pẹ́sẹ̀ ọ̀pá kó fi ọ̀pá kó fi já àwẹ̀ yẹn kọjá nígbà pẹ́ kọjá ni nígbà tí ọmọ pé ń ṣe é wọ́n fi ń gbààwẹ̀ torí pé ọlọ́run kọ ìgbádùn púpọ̀ fáwọn ọkùnrin láyé kó jíjọ́ àlìkìyàmà kóbìnrin tó gbádùn ara rẹ̀ ìtọ́sùn alẹ́ yìí wọlé dánù mọ̀kànládùn òun ni àwọn obìnrin tó bá di ogun àlìjánà gbọ́dọ̀ ní ṣe fẹ́ràn ọmọ tó láyé àwọn ni wọ́n rọ ọmọ jùlọ gba àlìjánà arúgbó tẹ́wọ́ àdúrà. tẹ́wọ́ àdúrà. mo kí bàbá wa Muhammadu Mubashir ọlọ́run wọlé alukur'an. ọlọ́run wọlé alukur'an. bẹ́ẹ̀ ni ó bàjẹ́. bẹ́ẹ̀ ni ó bàjẹ́ mọ́jọ fẹ́ bàjẹ́. mọ́jọ fẹ́ bàjẹ́. ẹ̀rù yín máa bà mí ni. ọlọ́run ṣe é lórí púpọ̀. alhamdulilayi. ní tó wọ́n láàrin àwọn àfa. Mm-hmm. ní òbí màgé ní bíkejì bíkẹta wọ́n sì máa jẹ́ àfa lọ. ìjọ wa lágbára jù mbẹ tí o sì àfa bá ń pa kínní. ìjọ lágbára jù mbẹ tí o sì lé àwọn míì ní pinnu. wọ́n bá ti pọ̀ jù lá. ó tún kú o. mo ní àdìlẹ̀ ẹ̀ mo ládùúgbò àgbà ni ọlọ́run ní jẹ́ ọ bàjẹ́ bàbá yìí ni wọ́n sọ̀rọ̀ kan níta àfa àbá ti pẹ́ǹdì sí àfa rẹ̀ wòlíì ọlọ́run ni ọ̀dà ń sọ̀rọ̀ fọlọ́run ló sì ṣe é ẹ ti ń sọ fún sí ń gbà ọlọ́run ní ìjọba àjẹ láéláé ẹ̀mí gbogbo àlàáfíà ọlọ́run fi ta yín lọ ọlọ́run wọlé ayé ó ṣàánú àwa náà àwọn ẹ̀yà wa tí wọ́n ṣe wá lówó fún ọlọ́run bá ṣe dáadáa pẹ̀lú ọ̀làdá ilaha illallah ọ̀làdá hawla wala quwwata àwọn àlùfáà wa bàbá wa ìmọ̀ àràjì wa àràjì wa àwọn bàbá wa alùfóge àbí. bàbá wa alùfóge. bàbá wa alùfóge. alájì bàbá wa pè é wọ́n wá pè é ní àbúrò òde la alùfóge ètí Baba wa sọ ọlọ́run bá wa pẹ̀lú yín ọ̀làlá ìlàhà ìlàlá à èkì méjì Baba wa nù bàbá wa jánẹ́sì yìí Baba láwọn àwọn jẹ́ àgùjì káwọn ẹ̀rí bàbá wa jánẹ́sì àyọ̀ ọlọ́run bá wa pẹ̀lú yín kúlọ́mọdé ó bàjẹ́ kúlọ́mọdé ó tì yín ilaha illallah bisimilahi kò hùwà bàbá àwọn owó àṣì àgbáyé ọlọ́ba àdóòtì ọmọ iná náà bàbá lókè mímọ́ ọlọ́ba àwọn pẹ̀lú yín bàbá wa ìmáàmù eré akárí ọlọ́ba àdóòtì yìí ọ̀làlá ilẹ̀ bàbá ìmáàmù wà náírà ìmáàmù ìdí òdòdó ọlọ́ba àwọn pẹ̀lú yín ọ̀làlá bàbá àwọn fásitì ìdí òdòdó ọlọ́ba àwọn pẹ̀lú yín ọ̀làlá ilaha illallah ọ̀là muhammadu rasulullah bàbá wa ìmáàmù Eh, fáàmì mu ní kéré bi ọlọ́ba wà pẹ̀lú yín la ilaha illallah Sheikh Abdul Kadir ọlọ́ba wà pẹ̀lú yín bàbá wa láti èdè ògùngùn tí wọ́n jẹ́ aṣojú bàbá wa ọlọ́ba tó tì mí la ilaha illallah bàbá wa àlùfáà wa Sheikh Abdul Fattah ìdánkárì ọlọ́ba pẹ̀lú ẹni ìdílé ọkọ ìyàwó láti àbàkú ẹ ṣeun púpọ̀ o àfáà níyín ah, ìdílé àbàkú àti mẹ̀yìn lọ́jọ́ tó ti pẹ́ wàláyé tàláyé alálùbáríkà sì léyìn mi ò kì í kí n máa yìnyín o báwọn bàbá yín ti rí nù nílé yín torí mo súnmọ́ lẹ́yìn nílé yín mo ti ká ilé àkàlà sáré kí mẹ́gírìbù láti 1988 ni mo ti wọ́n kí àyílà àlásárì mẹ́gírìbù ni mo máa kí lé yín wọ́n lọ kí sáyìn lé wọ́n bá wa pẹ̀lú yín ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ bá mi kí àfáà mi àfáà Muhyiddin Ìmáàmù Àbàkú Central Mosque ọlọ́mba wà wọn o ọlọ́mba gbogbo ìyá wa látàbà pé ọlọ́mba dúró tì ọlọ́mba fún la ilaha illallah ah, àdúrà wa sùúrù rẹ̀ yìí ọlọ́mba wà pẹ̀lú màmá wa eh, ọlọ́bọ̀ kù àbí hmm, ọlọ́mba dúró tì yín eh, ti fẹ́ràn kàn kí n tó máa rí ọlọ́bọ̀ kù ọlọ́mba wà la ilaha illallah àṣẹ́kọ̀ọ́ ànú rẹ̀ yìí ọlọ́mba dúró tì yín ọlọ́mba wà pẹ̀lú anisat lọ́kọ́sá bá wọlé bá dá sí. mo kí àlùfáà wa Muhyiddin ló máa pẹ̀lú kí àlùfáà wa arimiya ló máa pẹ̀lú kí àlùfáà wa Abdul Wahab ló máa pẹ̀lú yín kí àlùfáà wa Taslim ló máa pẹ̀lú yín la ilaha illallah wala Muhammadu Rasulullah mo wá kí àlùfáà àgbà Sheikh Abdul Jalil Afolabi ìkú àwọn ẹni ọlọ́run ọlọ́run bá wà pẹ̀lú yín ọ̀là la ilaha illallah ọ̀là muhammadu rasulullah ní ìhàhín ìjòkó mi mo máa fẹ́ sọ wípé kò sí tí mo fẹ́ wí níwájú àfa abdulgali. nítorí ìfẹ́ nítorí ìfẹ́ nítorí ìfẹ́ nítorí ìfẹ́ ọlọ́run bá ṣe dáadáa tọ́kọ̀ mi la ilaha illallah ọ̀rọ̀ pọ̀ pọ̀ gan-an ọlọ́run jọba jẹ́ la hawla wala quwwata wọ́n wá kí ẹni tí ẹ̀rù àyà mi wá já tí ń bá rí wọn àlùfáà wa Najmuddin almuhami ọlọ́run bá wà pẹ̀lú yín tí ń bá ti rí wọn àyà mi máa já ni n tó sì fa ni àwọn àti bàbá tọjọ bí apò lọ́dọ̀ wọn ẹ̀rù máa bà mí wọ́n sọ pé àṣé àdúrà èèyàn méjì ni wọ́n gbà o àdúrà ẹni àkọ́kọ́ làdúrà àfà àdúrà ẹni kejì làdúrà àgbàlagbà ṣùgbọ́n àmọ́ dá nǹkan kan mọ̀ méjèèjì lọ́kọ̀rọ̀ gún sára àfà wa aláì méjèèjì ẹ̀rù wa máa bà mí gan ẹ̀ wọ́n bà mí gan ah bàbá wọn sọ pé náà jí mi ní ọ̀sùn náà àṣàánú ọlọ́run ó dé àṣàánú ọlọ́run ó dé hmm, hmm, ẹ̀rù wa máa ń bà mí tí n bá ti rí wọn eh, ọlọ́mọsàmà àdúró tì yín ọlọ́mọba àgbàdúrà yín kọ́kọ́ wọlé anabi wa muhammad wàlálà hawla wàlà quwwata subhana rabbika rabbil izzati amma yasifun.